أعوذ بالله من الشيطان القرى بسم الله كافي الشافي المعافي اللهم صل على كامل المرسل محمد صلى الله عليه وسلم أبو البهجة شموس الهدى صلى الله عليك يا محمد وعلى آله الطيبين الكرام وأصحابه المباركين الأذنى جزا الله خيرا قومنا وجنودنا لقد مهدوا لنا سبلا والمسالكا ويا همة الشيخ عبد القادر الجيلاني جزا الله سيئه قدس الله سره احضر لنا في هذا المحضر فارتعتم لنا بنظرة النار بالنصره ويا همة مولانا الشيخ أحمد تجاني رضي الله تعالى عنه ويا همة مولانا قوث الأزمنات والأمكنات شيخ الإسلام الحاج إبراهيم النياس النياس رضي الله تعالى عنه وقل لنا في هذا المحضر فلتعزف لنا بنظرة النال والنسر ويا همة مولانا الشيخ أحمد الرفاعي عند الصلاة رضي الله تعالى عنه شيخ شيخ رضي الله تعالى عن الشيخ الرفاعي فرعين صلاتي شيخ اوكي بابا بابا صلاتي نكاله رب الله عنه عند مجاريك امين بابا الفدكي بابا امام الكل الله الامام العالم العالم الوقور التراكة الشيخ الوقور فهيم كليم شيخ محي الدين سلمان إمام أبا بقول إفا أمام الله أدهو bẹ́ẹ̀ ni mo kí bẹ́ẹ̀ ìṣẹ́jú tí wọ́n fún mi ò pọ̀ mo kí ẹni tó fọkàn sí kí n dárúkọ òun náà mo kí mọ́lẹ́kù Suleiman ẹni sunkún agbọ́dọ̀ sọ́ọ́lẹ́jì oníburú fún yín orí àwọn afọ́ apáta ìṣẹ́jú márùn-ún ni wọ́n fún mi gbogbo yín pátá mo kí salamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatu. wa alaikum salaam wa rahmatulahi wa barakatu. ìkàlẹ̀ yìí tó ní oríire mo á fi gbogbo ìkàlẹ̀ yìí àtàlùbáríkà ìkàlẹ̀ yìí àti kíkẹnú ìkàlẹ̀ yìí mo fi kí baba lakibul ashrafi. àdàmọ́ hayatahu. fìbínú orílẹ̀ sọ dáadáa. àdàmọ́ hayatahu. fìbínú orílẹ̀ sọ lẹ́ẹ̀kan sí i. àdàmọ́ hayatahu. baba lakibul ashrafi. ṣeéhù. eléyìí ò ní jásímà. àmín. ọlá baba sheikh abdulkadir jilani. wa usallahu ọlá bàbá wa mọ́dàrí fáyín lọ́sàlátì. ṣeéhùn ẹ ṣeun ẹ pọ́ ìpadà ọ̀rọ̀lókèrè kò sí bí láìnà ló ṣe lè bínú tó kò lè gbé tírélà ṣubú bí láìnà ló ṣe lè ọ̀pọ̀ pọ̀ tó lọ́nà kò lè gbé tírélà ṣubú èyàn bá lọ ẹlẹ́yìn gbà náà bàbá wọn wà ní pléènì pléènì wá gbéra wá ń juwọ́ sí wọn àrí ọmọ ẹni tó bá ní òun ò rí lè sàlátì nílẹ̀ yorùbá pàápàá jùlọ tó wà lójú ọ̀nà kọ́ọ̀dìrìjà ó tàpá sọ́la ni ẹ má bẹ̀ wọ́n kò nídìí sọ́rí ẹ má bínú òsínú ọ̀rọ̀ wọn tó bá yẹ pé lódodo alukurani sì ń ṣiṣẹ́ níjọ́ tó ní kálukú wọn mọ̀ pé àwọn ó dé èèyàn ni bàbá ń da ti fìdí èèyàn sára wọn. ọ̀pọ̀lọpọ̀ ń kéwú lọ́wọ́ ni kò tí ì mọ bó wọ́n ṣe fi kéwú dà níjọ́ tí wọn ò tí ì rí nǹkan pè ní kéwú gbèlè kéwú bàbá ń dá sàrà ti sọ déyàn. òṣùlù tàrí kì í kọ́ mi alẹ́ kò pọ́sibù nínú ìgbésí ayé bẹ́ẹ̀ yàrá ló fẹ́ dá dìde lórílẹ̀ tẹ́sẹ̀ Yorùbá ti ya ó lè kán tàbí kó wulẹ̀ fọ́rí mọ́lẹ̀ kì í ṣe pé wọ́n ń wo bàbá wa sàláàtì ni wọ́n fi ń pláàni ayé wọn o bàbá sàláàtì kọ́ wọn ní bó ṣe ń dèèyàn ni o. ṣé o mọ̀ ní pé n tó sọ ọ̀pọ̀lọpọ̀ dèrò ẹ̀yìn padà ní pé ó tàpá síbi tí wọ́n ti ṣe lórí. a ti mọ̀ pé ọmọ kéwú tó pọ̀ lódodo ṣùgbọ́n kéwú tí ó mọ̀ ọ́ padà ló ń jẹ́ ká mọ̀ sọ pé òde èèyàn. wọ́n náà mọ̀ pé níjọ́ tó ìgbà tó fẹ́ wojú àgbo yìí ọ̀pọ̀ kó ráàyè jòkó ó ti dé ní tòun náà ṣùgbọ́n wọ́n ti fààyè àwọn kan sílẹ̀ pé tó bá dé àyè lágbájá rè wà á rí pé ìdí èèyàn ò tí ì di sára rẹ ni kì í ṣe ó lè dè yẹn tó bá sáré sá. tó o bá gbìyànjú. ìjọ tí wọ́n ti dá bàbá mi mọ́ fà ni wọ́n ti dé èèyàn sí wọn lára ṣùgbọ́n wọn sùn. bàbá márùn tó bá jẹ́ pé ẹ̀sùn ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ fi ń ṣàsùn. òṣùwọ̀n tọ̀rí ìdí ìkọ́ omi. no gbàgbé ẹ̀ nàkígbò kì í ṣe àáfàá àti tọ́sítù bọ́ọ̀ àáfàá gangan ni wọ́n o. àhálìlì akíkọ tí. bàbá bú ọ náà sọ pé ọmọ àáfàá ni ọ kójú bàbá àmọ tí ọ ni ọtí ìkápẹ́bù ó dìgbà tó o bá ṣe tí wàá bẹ́ẹ̀ ṣe tó o bá wá ṣe fìwọ́ lọ àwọn akẹ́ kó wà láì ọmọ ni ọ. lọ́wọ́ mukadam gbàgbé wọ́n fún ọ lóye lásán ni ó dìgbà tó o bá ṣiṣẹ́ kátó mọ́nù kàdámùnà kọ́dámùnà ọ̀hún ẹni tó bá sin àwa á gbé síwájú àwọn tí wọ́n sin sàláàtì lánàá bàbá gbé wọn síwájú tọ́wọ́ lọ́wọ́ rí mọ́ ẹlẹ́fàrà ẹlẹ́dọ́ sẹ́yìn ṣèbí torí pàfọ́ àti tán lè ló fà àwọn afọ́ àti tán ló fà tọ́wọ́ bá wọn afọ́ àtànà tọ́wọ́ bá ti kọjá yìí lọ wọ́n máa yọ fíìsì tó múná wọlé láìfẹ́ ìtọ́ ọgbẹ́mi lé náà wọ́n tọ́jú ẹ̀ ní. lọ́kì ibùdó aṣọ àfi bíjà bá ń gbẹ́mi ẹja parí ẹ̀ ìràwọ̀ rèé tí ọba yí ọkọ gbọ́ ogóre ìjẹ́ ìyẹ̀rẹ̀ ọmọ nà wọn pa tọ́ba sọ ẹ́ ní dọ́là ńlẹ́ máyì tí ìdúpẹ́ ó dìgbà tó bá tọ́lá ṣe ọmọ tọ́lá ṣe rèé what are we talking ìjẹ́ ìyẹ̀rẹ̀ là ń kí lára wọn kì í ṣe gbọ́wọ́ fún wa lówó àdúrà lóòrò òyìn tó tọ̀ àwọn kan ní ìṣìgbẹ́mi náà wà náà tó àkọ́fẹ́ tọ̀rọ̀ àdúrà òye tó tẹ̀lé mí ni o tilé yìí náà tó bá sọ pé tilé oge tó gé jẹ tí bàbá yẹn bá tó báyìí ni o wò jamiu tó lè wọ èmi gan òtó ká máa sọ pé bàbá mi ọmọ fà jamiu àgùntàn bá ń ṣèkó ọmọ ni jamiu lè gbàgbọ́ èèyàn o èmi náà ti tayọ gbogbo lẹ́fù yẹn ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà wọn káàkiri ọjọ́ máa da àgbàdo ìlàmù ọkùnrin àìjí òtún ní jẹ́lá ọjọ́ kejì. wọ́n sára rẹ̀ lóko. wọ́n wọ ìsìnkú náà sáré ètò ọ̀làwọ̀n ọ̀rọ̀ ṣéhù ṣéhù ọ̀rọ̀ ọ̀nà kí ó ní ká tí bàbá bàbá wọn bá lè padà wálé ayé tó bá ṣe nǹkan méjì tí ọba sàlá ti ṣe látọ̀ sọ fáfá àwọn náà lé wọn. àwọn náà bá àfa lé lódodo ìjẹ́ yẹn dẹ́gbẹ́ lé wa ṣùgbọ́n kìtì lè sàlá ti. nítorí pé lọ́wọ́lọ́wọ́ yìí lọ́wọ́ ló sí wọ́n ìbínú tí wọ́n náà bá gbìyànjú ọmọ pè é síwájú àyè kì í ṣe fún gbogbo èèyàn fún àwọn ẹ̀sà ìdání wà bẹ́ẹ̀ tó fẹ́ play bọ́ọ̀lù ju twenty two lọ ṣùgbọ́n èrò tó wá wòran níbẹ̀ ló pọ̀ jù mọ́ sí rẹ̀ ẹlẹ́ni tó wá wòran láyé gbìyànjú pọ̀ náà wá play bọ́ọ̀lù láyé. ó ń lò yẹ mí náà wọ́n bá a ṣì máa bá a ní ìṣòro àlebọ́ sọ̀rọ̀ tí. ọlọ́dẹ sọ̀rọ̀ wọ́n lọ sí àfihàn bá tì ní ẹ̀dẹ̀ wọ́n lọ bíkú ní tẹ́láì wọ́n nínú ojú rẹ̀ wọ́n lọ pẹ̀lú gbogbo ẹrù wọ́n làfà àtọ́lọ́ èdè kírun torí pé ó fẹ́ lo olùgbàdì olùgbàdùn ni wọ́n gbà pàṣẹ mọ́sálásí sani ọmọ ẹlẹ́gùn lórí mọ́bàrí ni wọ́n ní o di sáwọ́kà kò dì mọ́dì kò dẹ̀ di kàrá kò dì mọ́dì wọ́n nígbà náà àdùkọ ayàwó ló sọ pé kò mọ́dì kan mọ́dì jẹ́ wọ́n sọ ọ̀pá wọ́n lọ́wọ́ mọ́ bínú àwọn lọ sí àfi ọba tìmíyẹ dẹ àwọn àwọ̀dẹ pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ tọ́lọ̀ ń ṣe ṣàánú wọn tó níwájú olúwa àwọn àwọ̀dẹ pẹ̀lú síkìrì láìra ìlàlá àlàálá mọ́lánà mọ́dátù yẹdí ilé kàlékè tẹ̀mú dà yàtọ̀ ìkànnà àwọn àyẹ̀dí ọ̀nà ọ̀wọ̀wọ̀ náà fi ọ̀nì kábíyèsí náà a ní kábíyèsí wà nílé ọlọ́pọ̀ wa ìwọ ọ̀pọ̀ ẹ̀sà sí kiri ni ẹni tó wá ń ṣe akọ́dà wa lọ súnmọ́ bàbá pé àánú kò lọ aláì kò gbọ́ kò tún lè sọ bàbá sọ̀rọ̀ ti ní bẹ́ẹ̀ ni mo mọ̀ pé kò gbọ́ kò lè sọ wọ́n mọ̀ pé kò gbọ́ kò lè sọ kì í ṣe bá ti yín tí wọn ò tí ì dájẹ́ yẹn mọ̀ bàbá ni wọ́n mọ̀ pé kò gbọ́ kò lè sọ ṣùgbọ́n nígbà tó ti parí ẹni sọ̀rọ̀ ti mo rí Allah Allah ọ̀la àná. wàá ti rí pé tí wọ́n fi wú kí nìyẹn ó pọ̀ wọ́n bí wọ́n pe bàbá kan ní tó na àfáà ní Ṣómólú ní tó túmọ̀ sí kó gbà àfáà létí nǹkan kan ṣe. tó na àfáà. bàbá Sàlátì kì í ṣe àwọn àfáà tí wọ́n máa ń gbá létí tí wọ́n á sọ pé mo fọ̀rọ̀ mímọ́ náà ó ní tó ṣe ni o. bàbá nàkìm tó bá jẹ́ pé àwọn nàkìm náà wọ́n wúran ni àwọn èèyàn fẹ́ tì wọ́n lórí àga àga tí wọ́n wà tí mò ń rí gíga fẹ́ jókòó bẹ̀. abẹ́rẹ́ pàgà àwọn àga tó gbé tó bá ti jókòó wọ́n ti mọ sí ibi pẹ́sẹ́ǹtì ọlọ́run bàbá ṣe bàbá ń da sàlátì. nílùú kan nílẹ̀ yorùbá ká má dárúkọ ibẹ̀ ni wọ́n ní inú ti bí eégún tó ti nàkánú ẹlẹ́hà bàbá wa bàbá ń da sàlátì ni kí ló ṣẹlẹ̀ lẹ́hà ó ní eégún kan nà mí ó ní kí n bọ́ ẹ̀hà àfáà nísìnyí ẹ̀ ń sàwàdà torí pé ẹ̀sìn rẹ́dù wá ní egun tó rẹ́lẹ̀ hà awọ́rawò stupidity wà lórí ẹ̀ awọ́ ṣe máa ráwo ìgbà tí jẹ́yìn òsínú lé yín tẹ́lẹ̀ àwọn ẹ̀sán láti rí kí ló kọ́ rẹ̀ báwọn ò mọ oko egun náà ọkọ̀ ah, ah, ò mọ oko egun náà níhìn bóò lórí ọlọ́run ò mọ̀ ó dá aṣọ wọn lówọ̀ ọlọ́run aṣọ pupa ọba náà sàlàtì ọlọ́run ò gbogbo kèfèrí tó wọṣọ pupa pẹ̀lú ètò nílẹ̀ hà bá kì í ṣe tí ọmọ fi wọlé o tó o bá ti múra dẹ́wọ̀n ọ̀tá ṣépè wọ́n gbà lọ́wọ́ ẹ̀ súpà lọ́rọ̀ bíkà.